كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يولي حكومتي شرك عليه جنرال عليكم السلام rahmatullahi wa barakatuh abu kí lórúkọ ọmọ iná abdullahi naam abu abdullahi bismillah tí wọ́n bá fúnyàn ní aṣọ ẹ̀hẹ̀n kí ni ìbéèrè yìí ìjáṣọ tí wọ́n fún yàn ṣóyé bóyá owó halal àbí haram ni wọ́n fi rà á ṣó lè lápá nínú ìrun téèyàn fẹ́ fi kíbí àbí kò sí nǹkan tó kàn wá pẹ̀lú bẹ́ni tó ní bó ṣe rí owó rà á tó bá jẹ́ pé ẹ̀bùn ni wọ́n fi fún àwa ẹni tí wọ́n fún lẹ́bùn ọlọ́lọ́run máa gbé nípa bóńtọ̀ ń ṣe pawó láti fi ra aṣọ yẹn so kò affect ìwọ̀n èèyàn ṣúklẹ́à alhamdulillah alaikum salam number two number three number four okay number five number two alaikum salam wa rahmatullahi wa barakatuh Hmm. um, Àwọn tó máa wọ́n ní níjẹta mo dáhùn wípé kò lẹ́tọ̀ọ́ kéèyàn ra ọjà kó fi pọ́n àwọn èèyàn lójú kí ẹ̀jẹ̀ wọn kó tó tà wọ́n wá ní àwọn tó máa ń ra epo lára pamọ́ fún àkókò tó máa gbówó lórí irú yẹn ń kọ́. ìyàtọ̀ díẹ̀ wà láàárín kéèyàn rajà nígbà tó pọ̀ pẹ̀láníyàn pé tó bá dìgbà tí ò sí lọ́jà mọ́ tó ti ń scarce ohun ó tà torí gbà ló máa ní èrè fóun àti pé kéèyàn ó mọ̀ọ́mọ̀ láníyàn pé ọjà kan tóun ní lọ́wọ́ òun fẹ́ wá wá wọ́ mọ́ káwọn èèyàn ó lè ní ìpọ́njú kóun tó tà ó yàtọ̀ ṣé ń gbọ́ mi ẹni tó rajà nígbà tó pọ̀ lánìí àpò òun fẹ́ fi jèrè ìgbà tí ó máa ń wọ́n tí ò kí ń sí irú nǹkan yẹn ní ọjà tó nǹkan lòun fẹ́ tà á àníyàn tiẹ̀ láti ilẹ̀ ó yàtọ̀ fún àníyàn ẹni tó lọ mú ọ̀pìn kan tó wà lọ́jà àwọn tó máa ń ṣe tán pè ní hoarding àwọn máa ń ba débi pé kódà gan wọ́n á dìídì fẹ́ rà lọ́wọ́ ẹni tó bá tún ní lórí igbá ó lè jẹ́ pé àwọn nìkan làwọn èèyàn á máa wá ṣẹ́rí wá sọ́dọ̀ wọn ìyẹn tó jẹ́ họ́dà àníyàn tí wọ́n yàtọ̀ sí tẹni tó jẹ́ pé ó wọnú igbó lọ ó lọ ra ọjà yẹn nígbà tó wà lọ́pọ̀ ó wá sọ ẹ̀ the time tó máa rí ta tó máa fi gain ṣe họ́dì yẹn al-ihtikar ànábì ìkejì yìí àmọ́ ẹ̀rí tó sọ yìí pé ó jẹ́ èèwọ̀ àti tó bá jẹ́ pé ẹni tóun náà rà pamọ́ yẹn ó wá mọ̀ọ́mọ̀ ní àníyàn pé òun náà fẹ́ fi kún àwọn èèyàn lójú pẹ̀lú títọ́jú ẹ̀ pamọ́ yẹn ìgbà yẹn ni tiẹ̀ náà máa di hodin, ìpìlẹ̀ ní pé tiẹ̀ kì í ṣe hoarding. ẹ dákun ṣó clear. عليكم السلام ورحمة الله وبركاته نعم tí wọ́n máa ń bú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni Thank you to wani kuma ina fahimci su da wani Thank you. orúkọ ìbílẹ̀ ìṣúgbè wọ́n. sùn kò jí mọ́ Allahu ìjọ kejì jọ tẹ bá pa nǹkan ṣé wọn lẹ́yìn lẹ́pa ṣe Hmm. Ah, a lè sọ eléyìí. Àà a lè sọ ilé yìí. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tó gbalẹ̀ kankan sí kí ṣe àtakò tí à ń rí látọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe fẹ́sìn Islam. Nínú àwọn tí mo rò kó fà á, ìkíní òun ni títànká súnnà tó jẹ́ pé lẹ́nu bí ọdún méjì kan sẹ́yìn yìí súnà tàn káyàtọ̀ fi bá ṣe ń babọ̀ látilẹ̀ a lè máa ṣe mọ̀ pé báwo ni títan súnà ká ṣe fẹ́ fa kóníṣẹ̀ṣe ó máa tako ẹ̀sìn Islam kẹ́ bá wo ìṣesí àwọn àfà látilẹ̀ èyí tó pọ̀ nínú wọn wọ́n ń yálò nínú ìṣe àwọn oníṣẹ̀ṣe ọ̀la èyí tó pọ̀ nú ẹni tí àwọn èèyàn ń pè láàfáà tó bá jó níjàlá bí ìṣe tiẹ̀ náà ó yàtọ̀ sí tàwọn oníṣẹ̀ṣe agbádá àti láwàní agbádá àti láwàní ló kàn jẹ́ káwọn yàtọ̀ lójú àwọn náà ń wẹrí fún yàn wọ́n ń gbẹ́bọ lóru ṣóyé wọ́n ń woṣẹ́ báwọn tọ̀hún náà ṣe ń dífá ìyàtọ̀ náà ò ju pé àwọn eléyìí wọ́n há kùránì tí wọ́n fi lárúbáwá ké ṣùgbọ́n nípa ti ṣe tẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ mọ̀ pé àtàfà àtàwọn tọ̀hún èròjà kan náà ni wọ́n wá ń rà ṣóyé àwọn afáàsúnà òye tako nǹkan wọ̀nyí látilẹ̀ ṣùgbọ́n ọlọ́run túbọ̀ jẹ́ kí ohun àfáàsúnà lọ sókè yàtọ̀ lẹ́nu bí ọdún mélòó kan sẹ́yìn ó wá di fitafitafitafita àfẹ́ ẹlẹ́bọ òṣàfẹ́ ẹlẹ́bọ ní ìtí a kì í gbọ́rọ̀ ẹ̀ láti ilẹ̀ ẹni bá dẹ̀ ti ń bú àfẹ́ ẹlẹ́bọ wọ́n ti ń fi ẹbọ tí wọ́n ń bú yẹn wọ́n ti ń fi ń bú wọn ẹbọ tí ń jọ nǹkan ẹ̀gbin tó jẹ́ pé láti ilẹ̀ rí ẹni tí máa gbóyà máa takò bẹ́ẹ̀ kò tó nǹkan so eléyìí fakó jẹ́ pé àwọn tó jẹ́ pé ìlànà táwọn ń tọ̀ nìyẹn wọ́n ń wo àwọn àfáà súnmọ̀ níwò pé ẹ̀yin mà láyàkáyà o ṣe báwọn àfáà kan ti ṣáájú ní tó jẹ́ pé àwọn jọ ń ṣe ni ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ jọ ń ṣe ni lóòótọ́ so àyà tó jọ bíi pé ó kó àwọn àfáà súnmọ̀ láti máa wá ṣe àtakò fáwọn kí wọn ò sì ṣẹ́nu kò nípa àwọn tí wọ́n pera wọn láàfáà náà ṣíṣe wọn ò yàtọ̀ síṣe àwọn oníṣẹ̀ṣe pé àwọn náà láṣì yín mọ́ ìyẹn jẹ́ káwọn oníṣẹ̀ṣe náà káwọn náà máa wá rí pé ó yẹ káwọn náà máa wá àtàkì mùsùlùmí báwọn mùsùlùmí zamani ìṣe àtàkì ìṣe àwọn ìyẹn jẹ́ kan nínú tó fà á ẹ sì rí i pé àwọn tó máa ń sọ̀rọ̀ tako gbogbo ìṣesí yẹn náà kì í ṣe àwọn àfáà àtilẹ̀ táwọn náà ń ṣe gálàgbà torí pé ọwọ́ wọn wọwọ́ good ìdí kejì òun ni pé ọlọ́mọdé aṣorí ibú pé ẹni tọ́lọ́mù bá fẹ́ bínú sí ó jẹ́ pé àwa láwà jẹ́ gàrí tíra nínú súrọ́tù sọ́fù àwọn. ìjọ anabi ibrahim nígbà tí wọ́n ṣèkéde pé tó ẹni tí ò bá ti ní rọ̀mọ́ lọ́wọ́n ọba kó sin ọlọ́run tààrà àwọn ti débi táwọn ti pín gàrí báyìí ọlọ́run ni wọ́n ń ṣàdúrà pé rọ́bàná la taj'alna fitnatan lilladhina kafaru waghfir lana rabbana innaka antal azizul hakim wọ́lọ́run má fi wá ṣe àdánwò fáwọn tó ti ya kèfèrí kí ni ìtumọ̀ yẹn ẹni tó fẹ́ wọná ẹ̀ jẹ́jẹ́ má jẹ́ kó já wa láàjẹ́ sábà bí wíwọná ẹ̀ àwọn mùsùlùmí kan dípò àṣẹ lẹ́nu ọdún mélòó kan sẹ́yìn ẹni bá mọ bílù òkè ṣe rí nípa ẹbọ ṣíṣe láti ilẹ̀ ìsìláàmù ti gbalẹ̀ débi pé àwọn tó ń ṣẹbọ nínú mùsùlùmí wọ́n máa ń yọ ọ́ ṣe ni wọn kì í gbé léjú ṣùgbọ́n àwọn aláṣẹ kan dípò àṣẹ tó jẹ́ pé nípa pé wọ́n ń wá ìbò lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n bá wọn gbé ìṣẹ̀ṣe yẹn wọ́n gbé lárugẹ ẹni bá jọmọ Ọ̀ṣun Ọ̀yọ́ ohun tí mò ń sọ yá yé láì jẹ́ pé mo dárúkọ lágbájá àmọ̀gbò a mọ àwọn tí wọ́n jẹ́ politicians tó jẹ́ pé òòṣà tó ti kú nílé bàbá ẹlòmíì àwọn ni wọ́n hu jáde àwọn ló bẹ̀rẹ̀ sí ní fún wọn ní ọlúdé fún ṣẹ̀ṣe tó fi wá di pé wọ́n ó jọ bí ìgbà tí wọ́n ń túbọ̀ kan ìyẹ́ mọ́ àwọn ẹlẹ́bọ lápá àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní rí pé à lóòótọ́ lóòótọ́ táwọn náà bá jókòó tì í ó ti ṣe é yangàn láwùjọ so ohun tí wọ́n fi dákún ohun tó ń ṣẹlẹ̀ ń sìn kì í ṣe kékeré torí pé eégún gbígbé gan nílùú òkè ó ń ti ẹlòmíì lójú lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti là á lójú sẹ́sìn Islam kó jẹ́ pé wọ́n á kí òun mọ́ ilé eléégún ṣùgbọ́n bí tí ọ̀rọ̀ tí wọ́n ń yí lọ ń sìn àwọn ọ̀dọ́ gan ló wá ń jáde síta lórúkọ pé oníṣẹ̀ṣe làwọn tó yapa tí bá a ṣe mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ so àwọn nǹkan méjèèjì yìí yóò fà tó jọ pé attack ogun tí wọ́n fi ń ja Islam ó pọ̀ púpọ̀ wọ́n wá gbégilé Islam yàtọ̀ sí ẹ̀sìn nàṣọ́rọ́ torí pé kí ni tẹ́ bá wò ó àwọn tọ̀hún ìkí wọ́n yìí ká sí wọn wọ́n yìí sábà bu ẹbọ ṣíṣe nígbàtẹ́ pé ẹbọ wà nù táwọn náà ń ṣe ẹni tó ń forí kanlẹ̀ fún Mariamọ àbí tó ń forí kanlẹ̀ fún ànábì Ìsá àtẹni tó ń bọ ṣàngó ṣẹgẹdà ọlọ́run àmìyèjì jọ ń bọ so kò fẹ́ẹ̀ sí yàtọ̀ ṣùgbọ́n ìlànà Islam kò fààyè gba pé kéèyàn mú ẹbọ mọ́ tòun eléyìí ló fà á tó fi jọ bíi pé àtàkì yẹn ń pọ̀ fún mùsùlùmí lẹ́nu jẹ́ mẹ́ta yìí tẹ́ bá wá ní ẹni tó wá ń bú Islam tọ́lọ́run wá palẹ̀ mọ́ ń jọ́ kejì ẹnìkan wá ní a lè sọ bí tọ́rọ̀ ẹ̀ ó kan gùn sí ohun tó dájú nípa èèyàn náà ni wọ́n fẹ́ ká fi dájọ́ fún wọ́n pè jú ẹ̀ téèyàn bá jẹ́ mùsùlùmí àmọ́ ní mùsùlùmí àjọ ń kírun ni lánàá àmọ́ ní mùsùlùmí àmọ́ láàárọ̀ yìí àmọ́ lọ́sùn yìí bóyá ó ti kúrò nínú Islam wọ́n wá ló jáde láyé lọ́wọ́ alẹ́ yìí wọ́n wá bi wá lérè pé kí ni ìdájọ́ ẹ̀ kí la mọ̀ nípa ẹ̀ ni pé àná àmọ̀ ní mùsùlùmí àbí lópin ìgbà tá gbọ́ epo ti kúrò nínú Islam èyí tá a mọ̀ yẹn náà làá fi dájọ́ a ní a ọmọ ìyá wa nú ẹ̀sìn ẹni bá jẹ́ kèfèrí lánàá tá a gbọ́ tó gba Islam láàárọ̀ yìí àgbọ́ kó gbà lọ́sàn-án wá ń bí wá lọ́wọ́ alẹ́ ìkó láyé wípé kí ni ìdájọ́ ẹ̀ ohun tá a mọ̀ nípẹ̀ náà ni pé kúfùr la mọ̀ mọ́gbẹ̀yìn àbí àádáhùn pé kèfèrí ni ó wá ṣeé ṣe o kó jẹ́ pé lẹ́yìn tí ó bá yín ṣe pàǹfà lánàá nígbà tí ó fi délé ó ronú pìwàdà ó fẹ̀mí ẹ̀ tọrọ àforíjì nípa ìsọkúsọ mà ló ń sì sọ sí ẹ̀sìn Islam yìí ìyẹn á máa jẹ́ kí ni o láàárín ẹrú àti ọlọ́run ọbẹ̀ ìdájọ́ yẹn ò kan àwa ṣùgbọ́n èyí tí wọ́n bi ohun tá a mọ̀ nípa ẹ̀ náà láti orinlẹ̀ fún mo rò pé yẹn clear ọlọ́run máa kó ara o kì í dẹ̀ ṣe kó ń tọ̀ ń ṣàárẹ̀ tẹ́lẹ̀ àwọn tí ò bá wù wá pé kírú ẹ̀ ṣẹlẹ̀ sí lórí social media ṣùgbọ́n àkọlà ni wọ́n ọlọ́run ló ọlọ́run sì tóun sí lóun tí ìfẹ́ palẹ̀ wọn mọ́ irú ìtúnṣẹlẹ̀ yẹn á kọ́ àwọn míì lẹ́kọ̀ọ́ ìmúṣe ní ṣé wọn sọ pé ìlẹ̀ pa adúpẹ́pẹ́ lọ́wọ́ ọba question number ìkìlọ̀ wá rèé ṣe rí ayé ìgbà tí mùsùlùmí àti ẹlẹ́bọjọ́ ń ṣe tí a kìí fi nǹkan kan tako rẹ ní ewu tó wà lórí àwọn ọmọ wa ètò sì yìí táwọn náà wá múra pé gbogbo tó jọ táwọn rò kó jálébù nínú Islam làwọn fẹ́ máa fi sọ̀rọ̀ ẹni tọ́mọ ẹ̀ ò bá kéwú yanjú ń sìn ó rọrùn fún wọn láti yẹ ẹsẹ̀ kúrò lójú ọ̀nà Islam torí wọn ò kéwú wọ́n sì lọ mọ́ àwọn àyà kan títúmọ̀ ẹ̀ ò yé wọn tó jọrú nǹkan táwọn ń rò fáwọn fẹ́ sọ wọ́n á máa fi jẹ́rìí sọ̀sọ̀kúsọ. So, so, sọ ẹni tí kì bá ṣọpọ́lọ̀ wọn ni kó dángájá ní Islam ìsọkúsọ wọn yẹn á jọ ọ̀rọ̀ gidi nínú làákàyè ó rọrùn fún wọn láti ṣe oúntọ̀hún lọ́nà mo ṣe ní àwọn ọmọ wa kárí dájú pé ẹ̀kọ́ ẹ̀sìn ó dùn wọn lára àìjẹ́ bẹ́ẹ̀ ewu wà lórí wa o. And number three, Bismillah Abdullah. Alaykum assalam wa rahmatullah. ẹ̀ẹ̀kan la máa gbà ẹlòmínà lè ní àǹfààní náà náà náà náà náà Naam. <laughs> Okay. Naam. Naam. Naam. Okay. Okay. Um, well adúpẹ́ fọlọ́run nínú àǹfààní tá à ń lé fún mọ́ṣáláṣí wa yìí àtàwọn tí ọlọ́run bá ní ká fara mọ́ bí òun náà ni pé àwọn oríkèéríkèé ẹ̀sìn yẹn ká farabalẹ̀ ṣàlàyé wọn níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan a wà lórí ọ̀rọ̀ ẹ̀rùn kíkí láti bí oṣù mélòó kan sẹ́yìn nínú tá ń bọ̀ wá yí kàn òun náà ni ọ̀rọ̀ ìmọ́ra à ń bọ̀ ń bẹ̀ lágbára ọlọ́run tí béèrè bá ti lọ́bẹ̀ ṣáájú ká tó débẹ̀ á ṣàlàyé ẹ̀ náà ni báwo gan-an la ṣe ń wẹ̀ jẹ́nọ́bà ẹlẹ́ni mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló dáhùn ìdáhùn ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta sì ṣọ̀tọ̀ọ̀tọ̀ èyí tẹ̀yìn fi dáhùn bọ̀lẹ̀ yín ti rí hmm. Yes. Yes. Okay. Hmm. Private parts Ọwọ́. Oh, wow. Naam. Naam. Ok. Omi. Ok. Yes. Yes.

Ah. <laughs> èyí tẹ́yìn ṣàlàyé ẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ṣe gẹ́lẹ́ yìí èmi ò pàdé nù ó sì nira bẹ́yìn ṣe ṣàlàyé yìí wọ̀láhì láwọn àfáṣe ní káwámọ́ ẹ̀sìn ìmẹ̀sìn máa ń jẹ́ ẹ rí i pé ẹ bá lò àládébì kan ẹ wá suspend ẹ àbí ẹ wá lọ fọ nǹkan míì ẹ wá ní ẹ tún wá padà síbi àlùwàlá yẹn kò sákọọ́lẹ̀ kankan tó sọ yẹn ṣé ń gbọ́ mi ọ̀nà méjì ni máa júwe fún yín èyí tó rọrùn jù tánàbí sọ́lọ̀lá àrùsọ́lọ̀m tó fi dá ẹnìkan lóhùn nígbà tó ní òtútù máa ń mú nílùú àwọn òjíṣẹ́ ńlá ní tó bá jẹ́ èmi nìwọ ni màá kàn da omi sórí yáà màá sì lọ kírun ṣẹgbọ́ àwọn àfáà wa ní ẹni tó dáná jánábà lànàbí ń sọ fún pé tó bá jẹ́ èmi nìwọ àbọ̀rọ̀ máa fi òǹkà sí pé mo fọ ẹ̀gbẹ́ kan lẹ́ẹ̀mẹ́ta mo fọ̀ kan lẹ́ẹ̀mejì àbọ̀rọ̀ tún máa jẹ́ kí òtútù kó máa wọra ni so bọ́síbi tó ti fẹ́ wẹ̀ gbé omi kó dá sórí yà ṣáàtìrí dájú pé omi dé gbogbo ara ẹ jánábà nìyẹn nǹkan kan ṣáájú dídá omi sórí yẹn kí nìkan náà ẹ́ àníyàn adẹ̀tí sọ tí wọ́n tẹ́lẹ̀ pé àníyàn kì í ṣe nǹkan tá a máa ń jẹ lẹ́nu wúyẹ́wúyẹ́ tí wọ́n bá bí pé Abu Abdullah kí lẹ̀ ń ṣe lọ́wọ́ kí lẹ̀ wọn fi dáhùn mo ń wẹ jánábà àníyàn ti wà nìyẹn tí ò bá sàníyàn pé fẹ́ wẹ jánábà ẹ ní dáhùn pé ń wẹ jánábà tí ń bá lọ gbá bọ́ọ̀lù eruku ṣe sí mi lára mo á bọ́ sábẹ́ tap mo ń fọ orí tí wọ́n bí pé kí ni mo ń ṣe máa ní mo ń ṣan orí mi ni mi ò ní dáhùn pé mo wẹ jánábà torí pé àníyàn kì í ṣe àníyàn jánábà so bá ṣe má níyàn wá nìyẹn tó ń tàn níbi fi yé wa nínú hadith yẹn wípé ẹnikẹ́ni ò tiẹ̀ gbọ́dọ̀ sọ pé òun òun ya láìmọ̀kan ẹ̀sìn débi pé kò á ní lè fi omi dídà sórí bọ́ ẹ̀gbin lára a kàn rí dájú pé gbogbo oríkèéríkèé ara lómi dé ó parí ọmọ gáràjì tó gba Islam lénìí tó bá ní òun ti òun ti ṣàṣemáṣe kóun tó gba Islam o òun mọ wẹ̀ ẹ sọ fún pé bọ́ sábẹ́ ṣáwà kó ṣí táàpù kó lè dájú pé omi dé gbogbo ara ẹ̀ ó dẹ̀ wá kírun ẹ̀ ìwẹ̀ jánábà náà ni ìyẹn ló rọrùn jù ṣùgbọ́n bí nǹkan ṣe rọrùn yìí a fi mú ọ̀ràn yàn kúrò ní ó máa ń wá ní èyí tó tún kún jù yẹn lọ ṣé a mú ọ̀ràn yàn kúrò a tún wá jẹ́ kéèyàn ní àlékún ládàá ìyẹn ni kẹwàá tẹ́tí gbọ́ báyìí tí àwọn bá ti láníyàn jánábà á ṣe àlùwàlá bí ṣe máa ṣe fún un gẹ́lẹ́ kì í ṣe náà kó ṣe lẹ́yọ kọ̀ọ̀kan àlùwàlá ta fi ń kírun ẹ̀mẹ́ta mẹ́ta la máa ń ṣe àbí téèyàn bá ṣe lẹ́ẹ̀kan tó bá ti dájú pé gbogbo ibi tí ẹ kó mọ́dé ló mọ́dé ìmúgbà tó bá ṣe ní méjì méjì ìmúgbà ṣùgbọ́n kó ṣe ní mẹ́ta yẹn ni ládẹ́ẹ̀kún sòkò wá sí nǹkan tó sọ pé tàbá fẹ́ wẹ jánábà táà lè ṣàlàlẹ́ onímẹ́ta mẹ́ta náà ó ti yé yín lẹ́yìn tí n bá ṣàlàyé ìtàn tí bá fẹ́ wọ jánábà mi ẹ̀rí pé ó máa rọ̀ yín lọ́rùn ju bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ kéèyàn bọ́ sí balùwẹ̀ ó ṣe àlọ́àlá bá àti máa ṣe normally lẹ́yìn ọwọ́ kí ẹnu lẹ́yìn ẹnu afomifiri imú àbí àágọ́jú àáfọ apá méjèèjì àáfọwọ́ bọ orí Ah. ibi tí a ṣe dé yẹn ká tó wá fọ ẹsẹ̀ tútìyé kì í ṣe pé tá bá fọ ẹsẹ̀ pípò bàjẹ́ o ṣùgbọ́n ànábì máa ń dìlé fífọ ẹsẹ̀ yẹn nìkan fọ gbogbo ara ẹsẹ̀ yẹn á wá jẹ́ àfọ̀kẹ́yìn a sì ní ìdí tó ṣe ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bálùwẹ̀ tí wọ́n máa ń lò láyé àtijọ́ ààyè tó mi máa ń dá gbogbo sí ni so tó bá kọ́kọ́ fọ ẹsẹ̀ kó tó tún abẹ̀rẹ̀ sí ní fọ orí ní tó sún ẹni pé omi tí ó máa ta láti bí tó mi ń balẹ̀ sí yẹn á tún fa kí ìdọ̀tí wà ní ẹsẹ̀ níṣe máa dìlé ẹsẹ̀ fún àìjẹ́bẹ̀ téèyàn bá ṣàlọ́ aláyẹn tó pé bíi tìrun tó ṣẹ̀ wá da omi sórí tó fọ lọ́lẹ̀ ìṣùkò bà nǹkan kan jẹ́ ẹ̀dá kan ṣó clear now. ẹ ṣeun fún ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ a máa ń sọ fún wọn pé kí wọ́n wẹ̀ ẹ́ tí wọ́n bá wá wẹ̀ tán wọ́n ṣẹ̀ wá wẹ̀ ìwé ọlọ́ṣẹ ṣùgbọ́n fẹ́ni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó lóye kò sí ní tó ṣe léèwọ̀ pé tí mo bá láníyàn pé mo fẹ́ wá jẹ́nàbà kí n wá ti ìwẹ̀ ọlọ́ṣẹ kí n fi wẹ̀ ẹ́ kí nìdí gbogbo nǹkan tí máa ṣe nínú ìwẹ̀ jẹ́nàbà náà la ṣe nínú ìwẹ̀ ọlọ́ṣẹ àbí ṣébì kan ń bẹ tọ́wọ́ òfin dé tabáwọn ìwẹ̀ ọlọ́ṣẹ ni gbogbo oríkèéríkèé ara yẹn pátá náà ni ọlọ́ṣẹ máa dé so tí n bá ti fi àníyàn jẹ́nàbà tẹ́lẹ̀ tí mo fi àlọ́ àlá kún un mo wá fẹ́ bẹ̀rẹ̀ ìwẹ̀ ọlọ́ṣẹ yẹn mo wá ní lẹ́mìí pé ìwẹ̀ jẹ́nàbà náà mo fẹ́ wẹ̀ mo kàn họ́ṣẹ sórí kí n tó da omi sí i ọwọ́ lọ ojú mo da mi sí i ó lọ èjìká wọ́n ń wẹ̀ láti òkè wá sí ilẹ̀ kò bá nǹkan kan jẹ́ ṣùgbọ́n lómi àló ń confuse òun amániga kọ́kọ́ wẹ̀ jẹ́nàbà náà kò ní bí ìṣẹ́jú méjì lọ tó bá ti wá wẹ̀ tán kò wá wẹ̀ ọ̀ṣẹ̀ lórí ẹ dákun ṣó clear nínú wíwẹ̀ tí wọ́n ń sọ yìí téèyàn bá kọ́kọ́ ń fi ọwọ́ pa ìhà ọ̀tún ẹ̀gbẹ́ ọ̀tún apá ọ̀tún itan ọ̀tún ẹsẹ̀ ọ̀tún kó tó máa ṣe ti òsì àlékún ládàáni téèyàn bá ń bẹ̀rẹ̀ látòkè wá sílẹ̀ rọ́pò kó bẹ̀rẹ̀ láti òkè lọ sí láti ilẹ̀ lọ sí òkè àlékún ládàáni mo rò kó ti clear ṣáré nìkan ni tí ò gbọ́ yé báyìí tó tábàtẹ̀ wá gbàgbé gbogbo ẹ̀ ẹ ṣàrántí pàmẹ́bì ní tó bá jẹ́mi nìwọ tó bá ti dà ní àwọn aṣíkí ni máa yóò mi dà sórí ó ti yanjú ẹ̀ subhanakallahumma wa bihamdik Naam. Eh. Ìntà mẹ́bí sọ ti káà, lórí ìntà mẹ́bí sọ yẹn, ohun tó túmọ̀ sí ni pé tó bá da omi ẹ̀ sórí tó fọwọ́ gbogbogbò ara ṣọwọ́ máa débi tó ń lọ iná àbọ̀wọ̀ nípa àdébẹ̀ ó ti yanjú ẹ̀ allahumma wa ashhadu an illa anta astaghfiruka wa Thank you.